gbé ọmọ kálẹ̀ o. ayé mọ̀ fúge ìlàjẹ́. àbọ̀ ìkóló. pé ọba Solomon worldwide one kàkàkà lójú ogun lé ó ti padà yóò Ondo State ní ìlú Ìrèlè. ọba Solomon o kí wọn máa ń ṣe. ṣé wo kọrin ni. àbí wo lè jó. ṣé wo ṣàwàdà ni àbí wọn fẹ́ dòwò pọ̀ pẹ̀lú ọba Solomon. ṣé wẹ́ẹ́ kẹ́wì ni. àbí wọn lè ṣe babaláwo ẹni tí wọn bá ti máa ń ṣe. ṣé wẹ́ẹ́ ríran ni. mùsùlùmí wo ra ni. àbí ṣé kìrìsìtẹ́nì wo ra. àbí wọn ní oríṣiríṣi ẹ̀bùn ọ̀dẹ̀ dá ojú. ọba Solomon ló ti rẹ́ẹ̀dì bẹ́ẹ̀ àti ràn án wọ̀ ó fẹ́ mú ẹ̀bùn ẹ̀yìn ó fẹ́ mú ìrìnàdèdè aráyé bẹ́ẹ̀ o sójó bá ti rẹ́ẹ̀dì jẹ́ ká wa òrèlè ní Ondo State àbídẹ́pẹ̀ nọ́bà ó ya lórí screen ẹ̀ yìí zero seven zero six two seven zero mhm six six five three kákáká. holy center. ramanity.